ẹ máa yọ zakat gbogbo ọgbọ́n tẹ̀ ń dakọ̀ túmọ̀ sí nǹkan lọ ẹ tún ọmọ yín là ń àfi tí ọba sófin ṣẹ̀rí àlòkù àfi tí ọ̀fẹ́ tẹ̀lé tí ọ̀fẹ́ lọ jìyà lọ ọgbà níjọ gbèǹde kò sọ́nà tó gbà ṣé owó ni kí sì nǹkan dùnú wà ń bẹ gan torí ìṣirò tó wà ń bẹ pọ̀ ẹ̀gbọ́n dáná bì sọnù sallallahu alaihi wasallam ó láwọn tálákà ó ti wà lè jẹnà tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ káwọn olówó kọ̀ọ̀kan tó máa dé kí ló dé ìṣirò fínífíní náà ni kpọlẹ gbàrú kpọlẹ nọọsì tọ́ba yìí ò túmọ̀ sí kó sunwó rẹ̀ náà àbí kó ọmọ sàdó àjọjú pé ya Rabbi olùsínú sẹ́mi ó mọ̀tẹ́ lówó tó kú ìrọ̀ ọ̀ ń tan rẹ̀ dànù ẹ̀hẹ́n kọ́dà kó ṣe pọ́ lọ bá wàhálà pàdé wọ́n sá ti jẹ́ múmìnì jẹ́ kí owó rẹ̀ ọmọ wọlé lọ́nà tó ṣe kíni tọ́da kó sì máa ná sí ọ̀nà tọ́da oore rẹ̀ ó tún pọ̀ lálùjẹ̀nà torí àtúnná àlè tí wọ́n wéra wọn ẹni tó ń ná tó lúwa fún sójú ọ̀nà Allah àtàhún wọn àlè dọ́gba torí ẹ̀ kọ́mọkùnmọ́lá ayọ̀ zakati ẹni tó kú nítorí pé owó yìí ó yẹ kó jẹ́ sábàbí oríire fún kò yẹ kó jẹ́ sábàbí iná owó dáa púpọ̀ ó sì láǹfààní tó pọ̀ tí máa ń bẹ lọ́dọ̀ ẹni rè tálẹ́ni rè mùsùlùmí mùmínì tí ò jẹ́ kówó mú un lẹ́rú tẹ́kùn lágbára ju owó ẹ̀ lọ àmẹ́ni tó wó tó ní tó bá ti lágbára jù lọ wàhálà ni tó o bá ti lágbàá jù yàn lọ ìyẹn lè nà ẹ sì mà pé tìyín lè tẹ jẹ abẹ fi ṣèyàn láǹfààní kẹ tó kú láyé tẹ bá ti lọ ẹ ti lọnà ẹ jẹ́ ká lo ntòlúwa fún wa dáadáa ẹ jẹ́ ká yọ ìwọ olúwa nínú owó wa kọ́mọ́ bá jẹ́ pé ń nínà látún fi jìyà nínú náà jahannam olú ẹlẹ́dàá kọ́mọ́ sí wa lọ́ọ́ máa ná ẹ̀yin ọmọ olówó ẹ̀yin ìyàwó olówó Allah azza wa jal ńlọ́wù ló sọkọ yín bẹ́ẹ̀ Allahu azza wa jal ńlọ́wù ló ṣe bàbá yín bẹ́ẹ̀ ẹ jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ yín fún bàbá yín lórí bí wọ́n ti ṣe lówó yìí tí ó jẹ́ sábàbí oríire fún ọ láyé àtàlùkìyà ẹ má jẹ́ òkúta àdìgbòlù fún dáadáa tí bàbá yín ọkọ yín tó fẹ́ fowó ṣe lójú ọ̀nà tí ó fi fi rálì jáná wọ̀ ó ló ṣe wàhálà rẹ̀ tó fi rí ẹ mẹ́jọ jẹ́ pé tiyín tiyín tiyín ilé fi di lọ́nà níbi àti fowó rẹ̀ rálì jáná ẹni tí ń bẹ láyé tí ò tí kù ló máa ń lówó rẹ̀ láti fi rálì jáná ẹni tó bá ti kú tó bá ti lọ ó ti parí nù ẹni tó bá ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ òun sí lọ́wọ́ báwo ni ó tún ṣe lò ó ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn olówó máa fẹ́ lówó wọn lọ́nà tó dáa torí tó máa ti gbọ́rọ̀ Allah ọkàn wọn rọ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí ní láàánú àwọn fẹ́ ṣàánú ẹni tí àánú bá tọ́ sí àwọn fẹ́ ran ẹ̀sìn lọ́wọ́ kó tún lọ síwájú láwọn agbọn bòmíì ṣùgbọ́n táwọn ìyàwó wọn bá ti ṣèṣì mà wípé wọ́n ń dábàá rú rẹ̀ wọ́n ń ṣe ètò àti ṣerú rẹ̀ àwọn ìyàwó yẹn àwọn ni wọ́n wá dogungun mọ́ wọn wípé kíni ìsìláàmù kíni aláìní kíni lọ́fẹ́ máa fowó sànú àwọn ń kọ́ ń tọ́jú àwọn náà ń sànú àwọn náà àmọ́ wọ́n ti ń ro ikú rọ̀ kó tó di pé ó kú wọ́n mọ̀ pé wọ́n tó lè kú ní ìsìn lọ́la wọ́n tí mo kú adúrò owó tó wà nílẹ̀ ńkọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé bá ti kọ́ máa kéde ká pé gbogbo ará ilé kọ́ mọ̀ ìyàwó kọ́ mọ̀ torí pẹ̀lú tó ń bà wá tó bá tún ṣe bẹ́ẹ̀ kárí mi tún lè wọ́ ọbẹ̀ tí ò ní jẹ́ sí àwọn onílàdà. ṣé tó fẹ́ ṣe àwọn ọmọ bọ́ tí wọ́n bọ́ sí sí owó ni àbí ìwọ̀n wàhálà ìwọ̀n wàhálà níjọ́ tó bá kọ́ ìyàwó rẹ̀ ti máa lọ sẹ́ẹ̀pì owó méjì ni nígbà tá a ṣe pé àṣà àwọn olóyìnbó làwa ń bá ká mùsùlùmí làwa. ẹ mọ̀ pé níjọ́ tó bá kọ́ ìyàwó ìyàwó bá bẹ̀rẹ̀ sí ní kó gáàsì ẹ máa ń kó kókó ọkà máa ń kórógùn ẹni tí ó jẹ òfin ilẹ̀ fún ni pé ọlá àánú máa kó lọ bó bá yẹ pé gbogbo nǹkan máa kó lọ àmọ́ bí ọba jẹ́ pé ahun ni wọn náà tó burú díẹ̀ pé kókó ọkà lè mú ó ń kó lọ bó àgáàzì tí ìyàwó mi ò fi máa dáná fún mi ó ń gbé lọ bó <laughs> ká tó wá pé ẹ máa pín dúkìá méjì torí ibi ire tí wọ́n lè náwó sí tó lè jẹ́ sábàbí dáadáa fún wọn lọ́kìyà ha wọ́n sì ní wọ́n ń wá ràn lọ́wọ́ bí báyìí o bá lè ràn wọ́n lọ́wọ́ yóò mọ̀ dáa kódà ìyá kan ìyá ń èmi náà dodo ni kìí ṣe pọ́kàn fẹ́ ṣe bára ẹ dákun tẹ́ bá lè ràn lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà lọ́wọ́ olúwa kọ ládàá rẹ̀ fún ọ náà ibi wọn se ṣe sábàbí dáadáa tọkọ rẹ fi ṣe dáadáa gbogbo orú nǹkan ó sì yẹ káwọn ìyàwó rí fọ́kọ nù àwọn ọkọ náà kàn sì jẹ́ aláàánú fáwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn ṣùgbọ́n owó yìí àgbọ́dọ̀ jẹ́ mú wa lẹ́rù àgbọ́dọ̀ jẹ́ mú wa lẹ́rù ká jẹ́ ẹni tó ṣe pé ọwọ́ wa ni ó wà kì í sọkàn wa lágbèsè tó bá ti wà lọ́wọ́ wa yóò rọrùn láti ná tó bá kọ́kàn wa lọ́wọ́ ó ti mú wa lẹ́rù bàjẹ́ abẹ́ Allah kọ́dà kókó ṣàánú wa abẹ́ Allah kọ́dà kókó fi wá mánà kọ́ má ṣe dá wa dára wa kọ́mọ̀sí dáadáa bùkátà wa eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí.